ọjọ́ mélòó kan sẹ́yìn la pàdé bàbá abẹ ní bàbá tẹ̀ ń wò ní orí fídíò yìí wọ́n dẹ̀ kọrin bíi ọba orin King Dr. Saheed Òṣùpá wọ́n kọrin náà lọ́jọ́ náà lọ́hùn àti bí ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn lójú ẹsẹ̀ la dẹ̀ fi fídíò náà àfi sórí orí ẹ̀rọ ayélujára gbogbo àwọn olólùfẹ́ ọba orin pátá gbọ́n ni wọ́n láìkì ẹ̀ tí wọ́n dẹ̀ gbóṣùbà fún bàbá yìí pé àwọn náà gbìyànjú nínú ká kọrin King Dr. Saheed Òṣùpá àwọn aláyọ̀ láti sọ fún yín pé ọba orin ti rán wa sí bàbá bẹ̀ ẹ wọ́n ní àwọn fún wa ní owó ààwẹ̀ Ramadan ìyẹn thirty thousand naira ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà fáwọn tí ìbá gbọ́ àwọn tó yẹ pé Yorùbá náà gbọ́ thirty thousand naira òun náà ni àmúwá fún bàbá yìí láàárọ̀ yìí so láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé iṣẹ́ tí ọba oníran wa á jẹ́ àti pé ọba ni wọ́n appreciate bàbá bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n á ṣerú nǹkan báyìí fún tí ò tiẹ̀ ní wo bẹ̀ tí ò tiẹ̀ ní sọ pé òun rí ẹni náà débi tí ò tiẹ̀ fi nǹkan ránṣẹ́ sí i ṣùgbọ́n tí ọba ọba rìn níbẹ̀ wọ́n ní tíyẹn bá ṣeun ká sọ pé ṣeun wọ́n ní yínníyínní ká lè ṣèmí ojú tó lé media àdúpẹ́ lọ́wọ́ bọ́rin bàbá abẹ náà àwọn náà dúpẹ́ lọ́bọrin bàbá kílẹ̀ fẹ́ sọ sí owó tá a fún láàárọ̀ yìí. ẹ ṣe ọlọ́run ọba a máa bà sí rí yín nínú oṣù ramadani mo kí ọba orin dr saheed òṣùpá ọlọ́run á jẹ́ kí wọ́n pẹ́ fún wa mo appreciate thirty thousand tẹ́ fi ránṣẹ́ sí mi inú mi dùn gan ó tún wá jásìkò ramadan ó tún wá jásìkò tó yẹ pé ìlú dáa tá a gbọdọ̀ wí kókó inú mi dùn gan o mo appreciate gan o ọlọ́run ọba a máa bùkún àpò yín owó sẹ́tẹ̀ bá dáwọ́lé àṣeyọrí ló máa jẹ́ ọba orin wọn dẹ̀ kí Dr. Saheed Òṣùpá bíbẹ lẹ́ẹ̀mọ́ abẹ o ọ̀bẹ ní ìbẹ̀sù àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà àbùdí tó lókun àbùdí tó lọ́sà owó ọwọ́ yín kò ní tán that is why tínú mi fi dùn láti rí èyí inú mi dùn gan mo dẹ̀ máa máa tẹ̀síwájú nínú orin Dr. Saheed Òṣùpá wọn á rántí orin kan tó bá orí tẹ́ ṣe fún mi mu wípé mo rántí orin yẹn guarantee ni táìtù orin yẹn ẹ wọ complete báyìí dé bẹ̀rẹ̀ tì ní orí ẹ̀ ẹ sọ wípé kí ló ń bá ẹlọ́kàn jẹ́ gan kí ló ń ṣe tayà rẹ já àlejò sani ìṣòro ìṣòro dàbí àlejò tí ó lọ́la ìpè ọjọ́ kí ló ń bá ẹlọ́kàn jẹ́ gan kí ló ń ṣe tayà rẹ já àlejò sani ìṣòro ìṣòro dàbí àlejò tí ó lọ́la ìpè ọjọ́ kí ló ń ṣe tọkàn rẹ le tó ń ro pé kò lè dá àlejò sani ìṣòro ìṣòro dàbí àlejò tí ó lọ la ìpẹ́ ọjọ́. a tún ti dé lọ́tẹ̀ yìí o a tún ti dé lọ́tẹ̀ yìí sẹ́ torintorin àtàṣà ní àtòrin àtàṣà tí fi fún wọn mọ̀ yẹn táyé gbádùn tí mo bá ti ṣàríyá iye ẹ máa ń pọ̀ sí i ṣàìdọ́ńpì ṣàrídọ́ńpì wàá gbà yìí o olúfimọ ẹni yìí ni ẹ́. Eh? buhari ló polówó ndomi o gàrí ò sì wọ́n polówó ẹ̀ níbi kan ṣùgbọ́n tẹ bá débẹ̀ níbi kíbi ìkanjú kan tolówó ti tálíkà ló máa fẹ́ràn gàrí kíkan tàbí ṣùgbọ́n ó sì ayé fẹ́ ti ṣàyídì gan-an nàìjà ọ̀tọ̀ jamani wọ london ọ̀tọ̀ yankee ọ̀dọ̀ lọ́dẹ gbogbo asia ọ̀tọ̀ gbogbo ẹ̀rí moje àwọn ọmọ mi tó ń tẹ̀ka àtàwọn tó ń gbà lóòkà lójúkojú kò séèyàn tó máa lóhun ò gba tiwa. iyì ẹ máa ń pọ̀ sí i ṣàìdọ́ńpì ṣàrìdọ́ńpì wà gba ìyó olúfimọ ẹni yìí ní ẹ́ gbogbo ayé ló polówó ndómi o gàrí ó sì wọn polówó ẹ níbi kan ṣùgbọ́n tẹ bá dọ̀jà níbi kíbi ìkanjú kan tolówó ti tálíkà ló máa fẹ́ràn gàrí kíkan so orin tí mo kọ yìí mo fi rántí olóore ni ó tún kù kan nínú lord of music tí bàbá tún kọ tó jẹ́ pé èèyàn tó bá ń ṣoore kó máa fọkàn sí pé òun máa rí ìbùkún gbà sóre sóre má fòrè lẹ̀ o sóre sóre láyé má fòrè lẹ̀ o orí ògbẹ̀yìn ẹ̀yìn ẹ̀ sá máa ṣe é nìṣó fọ̀rọ̀ làgbà tó forí gbọ̀gbẹ́ máa ní tí ò sinmi oore ṣíṣe tó sì ń ṣe àṣewín igbó kà pẹ̀lú wèrè ọjọ́ aṣẹ́wín lòun ò ní tọkọ́ òun jọ kẹ́kan lọ wèrè lòun ò gbá chẹ́ǹjì pọ́kẹ́ mẹ́jọ lòun àròkọ́ ọ̀làjà kẹsàn lọ́rọ̀ yìí ò tó jà mọ́ ó wá gbọ́kọ́ ó sọ̀kẹ́ ẹ̀kan ò fáṣẹ́wín ó gbọ̀kẹ́ mẹ́jọ lọ́wọ́ wèrè ọjọ́ ó yọ̀kẹ́ kan ó fi méje ṣèrè jẹ́ lójoojúmọ́ bó ṣe nájà kẹsàn nìyẹn lọ́làjà bàlà ló bá wá gbàbẹ̀ dolówó now orin tí mo kọ yìí bàbá ọlọ́run ọba a máa jẹ́ kẹ́ tẹ̀síwájú torí pé orin yín ni mo máa ń gbọ́ tí mi ò kì í fi ń ronú rárá irú orin tẹ́ ẹ níbi plantation tí n bá ti rántí orin yẹn ìrònú ò sí ní ọ̀dọ̀ mi kí ni orin yẹn ni pé ẹ sọ pé mo dúpẹ́ mi mo dúpẹ́ pé mò ń bẹ ọpẹ́ rírí jẹ ọpẹ́ lílọ bíbọ̀ mi gbèsè ọpẹ́ tí mo ti jẹ yín pọ̀ gan ta ló ní mi ta ló lórin tí mò ń kọ ta ló ní ìmọ̀ tí mo kó jọ pọ̀ tó dògo aláàjì ẹ ṣe gan máa rántí orí yín màá tún máa tẹ̀síwájú ní ibẹ̀ náà ọlọ́run bá jẹ́ kẹ́ ẹ délé láyọ̀ láyọ̀ ni ẹ máa dé láti ibi tí ẹ ti ń bọ̀ dáadáa lẹ́jẹ̀ máa bá wa kò ní bàjẹ́ o olúfin máa ma gòsì kèsì ni kò ní lọlẹ̀. ọ̀rẹ́ tó bọ́dọ̀ tẹnu bàbá abẹ wọ́n ti dúpẹ́ oore wọ́n ní yìnyín kan ká lè ṣèmí àwọn náà bá a dúpẹ́ lọ́wọ́ ọba orin pé ibi tí a ti mú owó náà lágbára ọlọ́run àgbà náà ní wọbẹ̀ nídìrọ̀ yìí láéláé àlìyà ẹ àwọn ìkànnì ká máa lọ. now Saheed Òṣùpá bàbá ni bàbá ń jẹ́ gbogbo ibi tí ẹ bá ti ń dé adégbà ilẹ̀ máa jẹ́ nínú orin kan tẹ́ ẹ kọ tí mo dárí mú bẹ̀ ẹ sọ pé nínú new dawn mo tún ti ní expulsion sí Òṣùpá mo ti bá wọn wèrè mo ti bá wọn professor ṣe ìmọ̀jìnlẹ̀ ló jẹ́ kán mọ rírì ọba ọba ìmọ̀jìnlẹ̀ nínú olórin náà ń pè mí dínà fakọ́ọ̀tì tó ju ìtòdì lọ ni mí. mo tún ti ní exposure sí i òṣùpá mo ti bá wọn wẹ̀rìn mo ti bá wọn professor ṣe ìmọ̀jìnlẹ̀ ló jẹ́ kán mọ rírì ọba ọba ìmọ̀jìnlẹ̀ nínú olórin náà ń pè mí dínà fakọ́ọ̀tì tó ju ìtòdì lọ ni mí. wọ́n ní mọ́mọ́ bẹ́lẹ́ lẹ́jà torí pọ́mọ lẹ́ẹ̀lẹ́ ní ẹni bẹ́lẹ́ lẹ́jà ò mà rí ya ẹni lẹ́ni gbogbo ọ̀rọ̀ kọ́ ló yẹ kó lé sí i o diplomacy ló dáa fẹ́nìyàn tó lọ́gbọ́n ọ̀rọ̀ lé ayé nìyẹn káfọ́pọ́ lọ sí i bẹ́yàn bá ti ní tẹríba kó tún náà sùúrù sí i èèyàn máa lè tètè débi téèyàn ń lọ kì í ṣe gbogbo ajá tó bá gbó la máa ń yà sí i gbogbo ọ̀rọ̀ kọ́ ló yẹ kó lé sí i o diplomacy ló dáfẹ́ nìyàn tó lọ́gbọ́n ará èkó ló mọyì owó èrò èkó ló mọyì ọkọ̀ tèwe tàgbà náà fi ń yí wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àníjú àdúgbò lọ́wọ́ bá rin ẹ a máa tan sọhún yẹn fún baba benson thirty thousand naira a máa tan sọhún fún wọn. ọwọ́ yẹn a máa ròkè o inú sùúrù Ramadan tẹ̀sí mi láàánú yìí aláàánú ni wọ́n yín. àmín àmín àmín. máa ń dùn bẹ́ẹ̀ sì máa ń kọ mo dẹ̀ máa ń lọ́gbọ́n kọ́ ń wọ́n á rántí orin Dr. Saheed Òṣùpá nínú endorsement gbogbo ẹ̀dá tó bá wà láyé tó bá ń ṣoore tí ó ń rẹ̀pù èèyàn ibikíbi tó bá dé adégbà ìlú máa máa jẹ́ ó máa gba yìí lọ́tún ó máa gba yìí lọ́sì tó sọ pé bùjẹ́bù dánú tó bá débì kan kó tó tù kàṣà báwọn ayé bá rí wọn àmàyọ̀ wọn pọ́nlé bàbá bàbá náà ń pè àwọn ọkùnrin ìyá náà máa ń pè àwọn obìnrin ṣùgbọ́n tó bá jẹ́ ní tó bá dẹ̀ yìí wọ́n á ní kò lè help wọ́n á ní kò lè help wọ́n á ní kẹ̀mọ́ta sì ti ń kó ni ṣùgbọ́n bó bá jíròrò ni ó ṣe níyan bó bá jíròrò mi yóò ṣe níyan bó bá jíròrò mi ó ṣe níyan bó bá jíròrò ni ó ṣe níyan so orin yẹn máa fi mú àwọn track kọ̀ọ̀kan tó bá yẹ pé inú mi fẹ́ dọ́gbọ́n bí ẹni ṣe díẹ̀ tí n bá ti gbórin Saheed Òṣùpá inú mi máa ń dùn gan track dẹ̀ pọ̀ lọ lóríṣiríṣi nínú orin Saheed Òṣùpá tí mo dẹ̀ mọ̀ ẹ wonú síkọsàn yẹn ó fi orin yẹn pòwe fáwọn kan tí àwọn náà láwọn erin àwọn ẹ̀fọ̀n inú orin tíráàkì orin yẹn ló sọ pé Òṣùpá àbámọ̀ ni àbámọ̀ ló máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ fẹ́ni tán kìlọ̀ fún pé kó mọ wọkọ̀ adití tó sorí kunkun délẹ̀ tó wọkọ̀ adití ọkọ̀ adití sáré burúkú pakọ́ náà jẹ kò dẹ̀ lè bẹ́ sílẹ̀ láti inú ọkọ̀ tó sáré lẹ́yìn kó gbádùn àkítọ̀ ọgbọ̀n wèrè adití o kó bẹ́ sílẹ̀ láti inú ọkọ̀ kó sá lọ ẹni rí ni ká máa kí ẹni rí ni mọ́ ni lójú ká máa kí èèyàn ní òpa kíyèsí èèyàn ṣàṣìṣe ẹni fẹ́rẹ̀ èèyàn ló máa ń tayàn lólobó láì jẹ́ kó jèrè tó kàn sí ètí ẹ̀fọ́ lọ́hùn ọ̀rọ̀ àkíyèsí kéèyàn máa tiẹ̀ fi ṣeré tó rọ́pọ̀ ló wà tó já ti ìdí àti mú wọn níbi kí wàhálà sátì bọ́ ọmọ làkejì ni ẹ wolú orin tẹ́ fi Kisake Olúwo ní Ìkòdù àwọn ọmọ onílẹ̀ irú orin yẹn orin yẹn ó dùn gan inú mi dùn tẹ́ fi kì dé ọ̀dọ̀ MC Olúọmọ nínú orin yẹn ó ní guaranteed trusted and tested ní táìtù orin yẹn ibi tẹ́ ti mú yẹn ni pé ìwọ lóhùn gbé kò dúró ó wá lọ́mọ àwọn pápì nígboro ìkòròdú olóra lẹ́talẹ́ tó talẹ́ náà fún ẹ ó ló ralẹ̀ lórí tabo náà tà fún ẹ tó bá gbọ́ ò lẹ́nu etí ọlá confam ní torọ́ máa ríran ló lè rí ibi ilẹ̀gbẹ́ ìlòjú e ọmọ oníbùdó ló mẹ́ tó tẹ kòró Sami ọ̀rẹ́ sami sàmì ní sàmídé sàmì sàkè olúwo ẹ̀rù jẹjẹ onílẹ̀ jilẹ̀ tó bá máa yé jẹ tó ń ta alẹ̀ tó ta lé bí sàkè olúwo bá ta lè talẹ̀ fún ẹ tán òní gbọ́ lè tàpó ti tún talẹ̀ fẹ́ nìkan yàsínà jímùdí ni ò nọ́mbà wá ààrẹ násánà gbogbo lé ẹgbẹ́ gẹ̀ẹ́fun bàbá ló jẹ́ fẹ́ni bọ́ọ̀dì ògbógbò state bàbá bàbá fẹ́ni bọ́ọ̀dì ògbógbò branch great grandfather fẹ́ni bọ́ọ̀dì òní uni ọ̀gá Tajudeen ni òun lọ́gá Tajudeen o agbẹ̀dẹ agbẹ̀dẹ ogun ogun ló gbowó ta àrìnyè fọmọ ọlọ́kọ̀ ọmọ ogun bìyí èèyàn jàmú ẹgbàá bá mi tọ́jú ìyẹ́rú o. Jàǹkó Sámìnù gbogbo national logun state double twale ọwọ́ méjì fèèyàn kan èèyàn sínà tó ń jẹ ṣàkàṣànkò Jàǹkó Sámìnù gbogbo national logun state double twale ọwọ́ méjì fèèyàn kan ọ̀gá sínà tó ń jẹ ṣàkàṣànkò inú fẹ́lẹ́ tọ́fíìkì ọlọ́run ló ga jẹ̀dá ẹ lọ àkàngbé ìbàfọ̀bọ̀ lọ ìbàfẹ́ nìyẹn o ààrẹ national lọ́yọ̀ state kò ṣe bínú. No gbogbo ayé lọ́mọ ọ̀pọ̀lọ́n bá ti gbà fún fẹ́lẹ́ àwo sáńkò àwo àlùbákùdí àwo olówó pósí àwo àríṣe àwùsámà mi àkàndé ìgbà bàbá ọlọ́run ìbàfẹ́ nìyẹn o ààrẹ nasana lọ́yọ̀ state kò ṣe bínú gbogbo ayé lọ́mọ ọ̀pọ̀lọ́n bá ti gbà fún fẹ́lẹ́ mc musiliu ọmọ mòrí yẹ ọjọ́ ta spaghetti ọta spaghetti ló ṣe é fi rọ́ọ̀sìn jẹ ọmọ òkèlè náà máa ń jẹ ní kọ̀ọ̀kan babaláyé kó bá mi fi spáìsì sí i kó gọ ọbọ ikó pẹpẹ ju tẹ́lẹ̀ lọ pẹ̀lú polonaise sáàmù fẹ́ jẹ spaghetti mi èèyàn kókó mo rí ẹ̀ ń bẹ̀ yẹn ẹ̀dẹ́ fẹsẹ̀ǹdẹ̀ o mo rí ẹ̀ níbẹ̀ yẹn ẹ̀dẹ́ fẹsẹ̀ǹdẹ̀ bàbá pàdé o bá mi ní pàtì wọ́n náwó ẹ̀ náwó o bá mi ní pàtì wọ́n náwó ẹ̀ náwó o ṣégo ọ̀dà standing ẹ̀ pọ̀ ju ọjà tán ọjà tán o ọ̀dà standing ẹ̀ pọ̀ ju ọjà tán ọjà tán George Bush súlẹ̀ lọ́sọ̀dí o ẹ pé tán ẹ pé tán o súlẹ̀ lọ́sọ̀dí o ẹ pé tán ẹ pé tán bẹ́ẹ̀ bá wá ti dọ́sọ̀dí o ẹ̀sìn ìrántí àlàkẹ́ Fatima aláṣọ Ankara o gbogbo sòdí nínú aláṣọ matrix mi tòtákọ́lìtì nínú aláṣọ Ankara àdérójú èlé èpo làpápá o fàtáyàdì yorùbá bá súlẹ̀ yàtù mi